mọ̀ntúnkún zọ́hírù ṣàrù ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ lágbọ́ yìí o tí ohun tó hàn bẹ̀ jẹ́ kí ni aburú wàláàkìn nàtíkùhú gọ́ìrù kọ́ síbi ṣàrì àmẹ́ni tó sọ ògbèrò kí ni aburú ànábì sọ pé akhtọ́à min shiddatil farah akhtọ́à min shiddatil fara ẹnu gbé ni látara shiddatil fara inú àdùnjù inú ẹ̀ ti dùn jù inú rẹ̀ ó ti dùn jù pé ah! ẹni tó lérò pé tòun ti tòun ti tán láyé ẹni tó lérò pé ikú ló kù tí ó gbẹ̀yìn ìhun bí tó ń ba dé yìí kò sí ọ̀nà àbáyọ kankan fún òun ó tún wá lajú padà sáyé lẹ́gbẹ̀ẹ́ kejì ó tún wá mi à ìyanu ńlá ni ànẹ́jì ló sọ ìtàn yìí sallallahu alayhi wa sallam ta wá ni ẹni náà tó ti sọ ọ̀rọ̀ láyé tá ti gbọ́ tó burú bí ọ̀rọ̀ tárákùnrin yìí So لكنه أخطأ من شدة الفرح ohun tó ṣẹlẹ̀ sí ó ní mood problem ní mood ní mood mood a máa jẹ́yìn ó sì sọ bínú yẹn bá dùn jù ìyẹn ó sì wí bínú yẹn bá bàjẹ́ jù ìyẹn ó sì sọ bínú bá bí ìyẹn jù ìyẹn ó sì wí wọlìmàṣúùm mọ́ni asọ́mọ̀wúlọ̀ ẹni tí ó là níbi àsìwí ẹni tí ó là níbi àsìsọ mọ́ni asọ́mọ̀wúlọ̀ lẹ́tọ́lọ̀ bá dáàbòbò ni ẹni tí aláàbá ṣe kí ni o tó bá dáàbò bò wọ́n náà yíró ọ̀rọ̀ ìwó tọ́bálẹ́nìkan ya wèrè nínú àìgbọ́lọ́ngbọ́ so orí ẹnìkan rí kó sọ pé Allah ni ẹrú rẹ̀ òun ni olúwa Allah sọ gbọ́ rí ànábì ló sì mú ọ̀rọ̀ yìí wá olómútàn yìí wá ó wà rí tàbí nù Muslim ọ̀pọ̀lọpọ̀ àdìsí ló gbà á wá àsọdíkù àlìmọ̀sídùkù ló sọ olódodo tá a máa gbà kó sòdodo ló sọ ìtàn náà kì í ṣe ìtàn ìjàpá àti yán níbo kì í ṣe ìtàn tó ọmọ sọ pé ẹ só lálàáfíà dó lálàáfíà ìtàn yẹn lálàáfíà Anas ọmọ Málìkì ló gbà wá látọ̀dọ̀ ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam. jama ṣàtiwárí báyìí wípé mantukun zahiruhu sharrun wa natikuhu gairu qasidi sharri ó wà pé àwọn ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ kan ń bẹ tí ohun tó hàn ń bẹ tó jẹ́ kíni tó jẹ́ aburú àmọ́ eni ẹni tó sọ ọ́ tí ó gbèrò aburú yẹn lórí ọkàn rẹ̀ tó jẹ́ hafawat tó jẹ́ ọ̀rọ̀ tó kàn jáde lórí ahọ́n. àwọn okùnfà tí sì máa bí kọ́rọ̀ bẹ́ẹ̀ ò jáde àwọn okùnfà tí máa bí kí rọ̀rọ̀ bẹ́ẹ̀ kó jáde mẹ́ta ni ó kéré parí àrí mẹ́ta ìkíní al-ikrahu al-ikra ìjẹni nípa. ìjẹni nípa wọn a máa jẹyàn ń pa ok ẹ jẹ́ kí n kà tí mo kọ bí torí bí sísẹ́mù tí mò ń bá bọ̀ ni pé kí n sọ pé ọ̀dọ̀ ọ̀ta la ti máa ń ọrọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí irú ọ̀rọ̀ tí ohun tó hàn bẹ́ẹ̀ jẹ́ aburú. àmọ́ tó jẹ́ pé ẹni tó sọ ọ́ kò gbèrú aburú ibo ló ti máa wá hadha minalimu min alikatọ walimukurahu hadha minalimu min alikatọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa tẹnu onígbàgbọ́ òdodo aláṣìṣe wá. ó máa ń tẹnu onígbàgbọ́ òdodo aláṣìṣe a máa tẹnu ẹ̀ jáde wálé múkúrahù àtẹni tí wọ́n jẹ nípa àtẹni tí wọ́n jẹ nípa àwọn ọ̀nà méjì tí máa ń gbà wá nìyẹn a máa ti ọ̀dọ̀ onígbàgbọ́ òdodo tó jẹ́ aláṣìṣe tẹnu gbé nípasẹ̀ mood bóyá inú ẹ̀ dùn jù bóyá inú ẹ̀ bàjẹ́ jù bóyá inú bí jù orísun àṣìṣe ẹ̀ nìyẹn bọ̀tún onígbàgbọ́ òdodo ni kò gbèrú aburú yẹn bẹ́ẹ̀ náà ni wà ní mukura múkúrà wù ní ẹni tí wọ́n jẹ ń pa. ẹni tí wọ́n jẹ ń nahal quran sixteen aya one oh six bọ́ọ̀bá mọ̀ rẹ̀ lọ dánlódù Quran app mi tí mo ṣe orí túmọ̀ ńbẹ̀ wàá rí túmọ̀ rẹ̀ ńbẹ̀ ó kafara billahi min ba'di imanihi illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman wa mutuma mutma'innun bil iman. walakin man shara'a bil kufri sadran fa alayhim fa alayhim ghadabun min Allah wa lahum adhabun azim ìtumọ̀ ẹnikẹ́ni enikeni ó bá ṣá ìgbàgbọ́ nínú Allah lẹ́yìn ìgbàgbọ́ rẹ̀ yẹn ni eni tó sọ̀rọ̀ tẹ́ pé ọ̀rọ̀ tó sọ lọ́hìrùhù ṣàrù ohun tó hàn bẹ́ẹ̀ ni aburú bóyá aburú bí ọ̀rọ̀ kúfúrú bí ọ̀rọ̀ ṣíríkù olùtọ́sàn tó sọ òkè yàtọ̀ sí ẹni tí wọ́n jẹ nípa ìyẹn ni pé tó bá gá sí pé ẹni tó sọ wọ́n jẹ nípa ni tí ọkàn rẹ̀ tí ọkàn rẹ̀ sì balẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ òdodo ìyẹn ni pé ohun tó sọ jáde lẹ́nu yẹn kò gbèrò rẹ̀ ìmánì rẹ̀ dúró digbí sórí dáadáa ìmánì rẹ̀ ó dúró digbí tí nǹkan kan rọ́ lù ú. ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣí igbá àyà rẹ̀ sílẹ̀ fún àìgbàgbọ́ sọ̀gbọ́ tó dá sí pé ó gbèrú ẹ̀nu o láti inú ọkàn rẹ̀ ó gbèrú ẹ̀ bẹ́ẹ̀ ìbínú láti ọ̀dọ̀ Allah ń bẹ lórí wọn ìyà ńlá sì ìyà ńlá sì fún wọn kí wá là ń bá ká jama mantukun zahiru sharhu wa natikuhu gairu qasidi sharhu ọ̀rọ̀ ẹnu tí hàn bẹ̀ àmọ́ tí ẹni tó sọ̀rọ̀ náà kò gbèrò aburú yẹn mo ti wá fún wa ní ẹ̀rí mẹ́ta ẹ̀rí pọ̀ o àmọ́ àlè ti sórí kí ìtọ́ wa tán lẹ́nu wa so gba tító pẹ̀lú mẹ́ta yẹn tí wọ́n bá tún ka àdíìsì ó lè rí àwọn ẹ̀rí mi mo ti mú ẹ̀rí sákì látúkà tẹ́rì bá ti yàdáàkà àti ẹ̀rí àláwọ́mà àǹtà rọ̀bùkà ok hmm. wọ́n wá ní ẹ̀jẹ̀ wá fún wa ní àpẹẹrẹ báyìí àpẹẹrẹ wọ́n ní ọmọ ìyá wa kan ó sọ̀rọ̀ pé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ń sọ̀rọ̀ kan ni pé ebi pa. ànábì kú ẹnìkan sọ bẹ́ẹ̀ pé ebi pa ànábì kú a máa ibi a máa ìtumọ̀ ikú a sì máa kí nǹkan pààyàn kú so ọrọ ẹnu ń sọ̀rọ̀ yóò wà láàrin ìtumọ̀ ọ̀rọ̀. gẹ́gẹ́ bá ti bẹ̀rẹ̀ àti kí ni èròǹgbà rẹ̀ wọ́n wá ní ọmọ ìyá wa kan o tá a mọ̀ pẹ̀lú dáadáa tá a mọ̀ pẹ̀lú imán tá a mọ̀ pẹ̀lú òdodo sísọ ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ ni pé ebi pa ànábì kú ní òdodo لا جدال أن القول منطوق ظاهره شر ọ̀rọ̀ ẹnu ẹ̀yẹn o ohun tó hàn bẹ́ẹ̀ ni kí ni àbúrú wà náà tí hù ẹni tó wá sọ̀rọ̀ náà arákùnrin wa tó sọ̀rọ̀ náà yẹn gbèrú kọ́ sí dísàrì kò gbèrú aburú yẹn ohun tó fẹ́ sọ ni pé ebi a máa pa ànábì gan-an lẹ́ẹ̀kọ̀ọ̀kan ohun tó fẹ́ sọ nìyẹn gẹ́gẹ́ bó ṣe já sí pé arákùnrin ohun tó fẹ́ sọ ni pé àlọ́wúmọ̀ à ń tààrọ̀ bí wàhánà kí ni o wàhánà ábùdùkà àlọ́ ìwọ ni olúwa mi èmi ni ẹrú rẹ ìtẹ́pẹ̀ ni transposition transposition ìgbé ọ̀rọ̀ fúnra wọn ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn wà dúró ọ̀rọ̀ ti ẹrú ọlọ́run tàbí sọ nípa rẹ̀ yẹn wọ̀rọ̀ tó gbé fúnra wọn anna rabbuka wa anta abudi dípò anta rabbi wa abuduka so ó ń sọ̀rọ̀ tásìkò ìtànẹ́bí e, e, sọ yẹn ti lọ tipẹ́tipẹ́tipẹ́ ok àwa rí òṣòro míì lásìkò tiwa yìí a mọ̀ ọ́n pẹ̀lú dáadáa gẹ́gẹ́ bá rẹ bíi náà ṣe mọ ẹni tí ó mú ìkáyà rẹ̀ wá sí mùmìnì àlèmúmin asọ́dìk àwa náà wá ọmọ ẹni tó sọ̀rọ̀ yìí sí kíni o a mọ̀ sí mùmìnì olódodo. wàlọ́ hasibuhu láwùzákì alọ́lọ́ àdàn mi ò lè sọ pé nìkan dá fọ́lọ́un fọ́lọ́hun aláwo ló mọ in and in and out to ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n tó pera rẹ̀ àti tí ń pèpè sí ọjọ́ ká mọ̀ pé ìnáhu múminú asọ́ọ̀dìkù ìnáhu sọ́ọ̀dìkù. ó jẹ́ ká mọ̀ pé onígbàgbọ́ olódodo ni ọ wá ń sọ̀rọ̀ ọ wá sọ pé ebi pa ànábì kú sallallahu alayhi wa sallam gbogbo ẹni tó bá ní làákàyè gbogbo ẹni tó bá ní làákàyè irú làákàyè tí mo yá wa nínú ìdánilẹ́kọ̀ọ́ mi yìí ààyò tètè mọ̀ wípé mọ̀ntúkún lọ́hírù wúṣárùn. wọnà tí kò hu gẹ́rù kọ́ sídìn gẹ́rù kọ́ sídì sáré ni yóò tètè rántí sákì látúkà òmùkà táde bí dọ̀sọ sí sàbẹ táde bí òsì kò ànábì ò lè máa fi sàbẹ ṣépè náà kí ni sàbẹ yẹn ṣe fún kò sí nǹkan fún sọ ànábì fi sàbẹ ṣépè ni bẹ́ẹ̀ náà sì ni ànábì ọ̀kan ní sọ wípé ẹ̀ẹ́dẹ́rìn bá ti yàdáká. pé òfò jẹ́ tí ẹ à ṣebí ń sọ pé wọ́n máa ń fẹ́yàwó torí nǹkan mẹ́rin ni ọ sì á dọ̀rọ̀ òfò so a expect èpè láàrin yẹn àga sí pé bọ́rọ̀ yẹn bá hàn níhàn èpè ànábì ò ṣe kíni sallallahu alaihi wasallam gbèrú èpè tí ọ̀rọ̀ tálákùnrin náà sọ ìyẹn inú àdìsí kẹta alákùnrin tí náà kọ̀ ẹ̀ sọnù yẹn tó ti rora ẹ̀ pé yẹn ọ̀rọ̀ tó sọ yẹn kẹ́límọ́tòlì kúfùrù nínà ah, ọ̀rọ̀ ni ah, ìyẹn ń sọ pé ọlọ́run pé ọ ní ana abudu ana ana rọ̀bùkà èmi ni olúwa rẹ wà ń ta abudi ìwọ ọlọ́run sì ni ẹrú mi dákun ọ̀rọ̀ wo ló burú tó tí ò burú ju ẹni ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ tó sọ pé ebi pànẹ́bì kú lọ méjèèjì ló burú o wọ́n se mistake o owu ló burú jù. ẹni tó pe olúwa lẹ́rú rẹ̀ à tí ẹ burú ju ẹni tó sọ ọ̀rọ̀ míì tó burú tó sọ pé ebi pa ànábì kú. ànábì wá fún ọmọ ìyá rẹ̀ ó fún ní excuse torí pọ́mọ̀ pé ń tọ́ sọ̀rọ̀ yẹn ìnáhu múmínún ànábì mọ̀ pé ń gbàgbọ́ òdodo ni ànábì mọ̀ pé ń gbàgbọ́ òdodo ni àìsí ìgbà burú lẹ́nu nígbàgbọ́ òdodo ìlà kátọ̀ àní àìgbọ́rọ̀ burú àìgbọ́rọ̀ aburú lẹ́nu onígbàgbọ́ òdodo àyàfi tó bá jẹ́ by mistake àfi tó bá jẹ́ by mistake irú excuse tánàbí fún ọmọ ìyá wa tó ṣáájú ẹ̀yẹn tó ní àkàtọ̀ á min ṣídà tí lè fara pé ẹnu pé ní látara kí ni inú ẹ̀ ti dùn jù wọ́n náà wò ó gbére imagine kó jẹ́ pé ìwọ ń lọ ń lọ náyànnà èkó kọkàn ìmájì ni o aláwọ̀ ní jẹ́ kó rí o <laughs> ká ló ń lọ lọ́nà èkó o sì gbé mọ́tò ẹ lọ́wọ́ bóyá mikira ni o bóyá fẹ́ńsà ni o ok àbí jíìpù ò gbé lọ́wọ́ ìwọ nìkan ń lọ ìtọ̀ wa ń gbọ́ ọ̀sọ̀kalẹ̀ ọ̀páàkì ọ̀nà òfẹ́ tọ̀ ọ̀wá ń tọ̀ lọ́wọ́ ṣàdédé ọba gbọ́ tọkọ ẹ̀ start tí àwọn jagunlabi tí wọ́n ti bọ́ sínú ẹ̀ tí wọ́n tẹná eré mélòó eré mélòó ló fẹ́ sá tó lè bá ariwo mélòó ló fẹ́ pa táyé ó gbọ́ ọkàn dẹni tí ó sáré lọ báyìí tó tún sáré padà tọ́ ẹ̀kọ́ bá dé fìlà sórí ọkọ̀ sọ fìlà nù báyìí tọ́ bá wọ aṣọ ọkọ̀ ìjàsọ mọ́ rẹ̀ lára ní pé ha ọwọ́ àmọ́ yí ńlẹ̀ẹ́lẹ̀ lọ kọ́ ọmọ yí ńlẹ̀ẹ́lẹ̀ lọ pé ha gbèsè ha tèmi bá mi gbogbo oríṣi gbogbo ọ̀rọ̀ àròpin gbogbo ọ̀rọ̀ àròpin ni ó tẹnu ẹ̀ jáde gbogbo ọ̀rọ̀ tí ó ń túmọ̀ sí pé ìyẹn rore ẹ̀ pin ni ó tẹnu ẹ̀ jáde at that moment kò ti wá sunkún kò ti sun ẹ̀jẹ̀ kò ti pariwo kọ́nà fún ẹ ti há kọ́ wá parọ́rọ́ kalẹ̀ kọ́ wá jókòó kó gbé wá ta ọ lọ kó tó wá lajú padà lọ́ba tún bá the same ọkọ̀ yìí kan náà lọ́ba tún bá wájú rẹ̀ sóò ní yàwèrè sóò ní kọ́kọ́ họ́ dànù náà ọ̀ọ̀kọ́ bẹ́ ná ọ̀ọ̀kọ́ bẹ́ dànù ná pé ẹ́ ọlọ́run mọ́jẹ rí lọ́ọ̀kọ́ wí ọlọ́run mọ́jẹ rí sọ̀rọ̀ sọ̀sì sọ̀rọ̀ sọ̀rọ̀ gidi ni orí ọkọ̀ rẹ ọlọ́run mọ́jẹ orí sáàbọ̀ fúnra ẹ lépè nu ó tún sọ tó burú jù yìí lọ ẹ mọ múùdù ni múùdù ara múùdù ni fara ara múùdù filin òní fara wà tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tírú tó yí ànábì sọ yìí tó bá ṣẹlẹ̀ sí ẹnìkan pẹ̀lú mọ́tò rẹ̀ àfàìmọ̀ kan mọ́ lánìí hospital àfàìmọ̀ torí yóò kọ́ fẹ́ ya wèrè náà ni pé àà ṣé àlá ni mo lá nígbà àkọ́kọ́ tí mo fi ń pariwo tí mo fi ń sáré sọ́tún tí sarisosi ń sáré sósì tí mò ń ké tó tẹ́nìkan kò tẹ́nìkan kò gbọ́ mi ó tún wá jókòó láìpẹ́ ọlọ́pàá láìpẹ́ nìkan ọkàn rà jókòó tó gbé lọ nígbà tó wà lájú báyìí ọba tún bá jíìpù rẹ jíìpù ẹ gangan tí nǹkan kan ò dínkù ń bẹ gbogbo owó tó kó bẹ ọba ń bẹ gbogbo fáìlì tó ń kó lọ èkó ọba ń bẹ gbogbo aṣọ rẹ ọba ń bẹ. atm rẹ ọba ń bẹ̀ a ó ní agbára nítorí náà ẹ̀yàn màyá mi ọ̀rọ̀ tarákùnrin wa sọ yìí lásìkò yìí pé ebi pa ànábì kú ni ọ̀rọ̀ náà mọ̀ntúkún zọ̀hírùhù sharrun ọ̀rọ̀ ẹnu òǹsọ̀rọ̀ kan ní o ohun tó hàn bí ọ̀rọ̀ yẹn amọ̀túmọ̀ rẹ o ó burú o ó burú o ebi ò pa ànábì wa kú o sallallahu alayhi wa sallam ebi ò pa kú rárá àti rárá. lákìnnànà tí kò hù ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀rù kọ́ sí ti ń ṣàrì kò gbèrú aburú náà ru ànábì. olólùfẹ́ ànábì ni tinútinú olólùfẹ́ ànábì ni tí kì í tayọ ẹnu àdánù fẹ́ẹ́rẹ́ sànábì ẹni tí ò lè má ṣe àsàlátù ni lórí irun rẹ̀ kò lè má tọrọ àti ìgẹ̀ fún anábìwa mohammed sallallahu wa kò lè gbórúkọ ànábì kọ́ má ṣe fún ànábì. so kì í wulẹ̀ sọ̀tá ànábì kì í ṣe ọ̀tá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam akhatọ̀ ha ẹnu ló gbé kí n sábàbí ẹnu tó gbé mi ṣí dátìlẹ̀ dádọ̀b látara ìbínú ìbínú ni ẹ sí ìyẹn ẹ ṣe bí wọ́n ti bá kọ́ọ̀tì ẹ̀ àwọn kọtakọta ó ti bá yín kọ́ tiẹ̀ jáde nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n tó jẹ́ síyákùlì kàlàm ẹ̀wọ̀n bọ́rọ̀ yẹn ṣe ń bọ̀ látọ̀dọ̀ ń sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ló pè é nígbà tí ń ṣe prógráàmù lọ́wọ́ wípé àfáà ẹnìkan sọ pé kò sí àdúrà tó ń ṣe tọ́lọ́wọ̀n gbọ́dọ̀ mọ́ gbà. ntí ẹni ìgbọ́rè tó fa ìbínú nínú sísẹ́mù ẹ̀ tí sísẹ́mù ẹ̀ fi dàrú pé ẹ́ ara abo ló ń tọ̀hún èèyàn ni àbálìjẹ̀nu onísúnà ni àbòǹbídíà pé àdúrà kan ń bẹ àbíkọ́ sọ pé ẹ̀ẹ́ àdúrà tó ń bá ṣe Allah kò gbọ́dọ̀ má gbà á ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ló ló ló ló òun ló bọ́ sínú sẹ́ǹsì ọmọ ìyá wa yìí pé a báwo nìyẹn ṣe máa ń sọ̀rọ̀ báyìí ná ọmọ ìtumọ̀ àdúrà ni àtàdọ́rù wàtàlálùlù àdúrà àtọ́lá bìtàdọ́rù wọ̀tàvọ́lùl ìbéèrè nǹkan pẹ̀lú ìrawọ́rasẹ̀ àti ìyẹpẹrẹ ara ẹni nìtumọ̀ dùá ṣé ẹni tó wá ń ẹni tó ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó ń yẹpẹrẹ ara rẹ̀ tó ń rawọ́rasẹ̀ pé ọlọ́run dákùnjọ ṣàánú mi ọlọ́run ẹnu ẹ̀ ń tì tún wá gbà sọ́ lọ́nkọ́ wá sọ wípé kò sí àdúrà tó ń ṣe tọ́lọ́wọ́ gbọ́dọ̀ mọ́ gbà ah, ìyẹn ló wá bí ẹni inú tẹ́mà òǹkálukú pẹ̀lú temperament ọ̀tọ̀ọ̀tọ̀ òǹkálukú pẹ̀lú ìgbónára ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá bínú pé àà ah! ẹni sì ti mọ̀ pé àwọn tí máa ń sọrú ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn aláṣọjá ni àwọn oníbídíà ni òun súfì ni wọ́n máa jẹ́ òun súfì àwọn tí máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ kíbùrù ni ọ̀rọ̀ mọ́tòmọ́tò ni pé àwa ń tiwa o nígbà máa ń polówó ọjà wọn tẹ́ ń polówó gálàbí wọn tẹ́ ń polówó oògùn wọn fáyé wọ́n máa sọ̀rọ̀ bí àwọn tí bí ṣe máa ń sọ̀rọ̀ pé máa bọ̀ orí òkè àyípadà máa bọ̀ orí òkè àtúnṣe máa bọ̀ orí òkè àtúnyàn kò sẹ́ni tó débẹ̀ tí ò ní túyàn